الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين وإمام المرسلين وعلى آله وصحبه أجمعين أيها الناس اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون كونوا مسلمين لله باتباع أوامر الله واجتناب نواهيه كونوا مسلمين لله باتباع أوامر رسوله الكريم واجتناب نواهيه أيها المسلمون أيتها المسلمات غيروا حياتكم من المفاهيم الخاطئة سيئة إلى مفاهيم دينكم الصائبة الرشيدة واعلموا أن من المفاهيم سيئة المخالفة لدين الله اعتقاد العبد الاستقلالية في المشيئة والإرادة وليعلم وليعلم أن ولنعلم أن مشيئتنا تابعة لمشيئة الله سبحانه وتعالى حتى في أصغر وأتفه الأشياء في تصورنا فإن مشيئة الله هي الغالبة فيها قال تعالى وما تشاءون إلا أن يشاء الله رب العالمين وقال عز وجل وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما بارك الله لي ولكم في القرآن العظيم أي مسلمي لكني أتلبني جكال وما ويكي ونعيني ينفوا pé ká máa rí ní ìbẹ̀rù ọlọ́run ọba wa ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò tí a bá yẹra wa wò tá a bá bá ìbẹ̀rù ọlọ́run ọba lára wa ká túbọ̀ máa tún máa fi kún ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò òun Muhammad sallallahu alaihi wasallam fún àwọn al'umma rẹ̀ bákanáà ọlọ́run ọba pààrà áyà yìí púpọ̀ nínú al Karim ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ni pé a ó máa sọ pẹ́ni fẹ́ni tó ti bẹ̀rù ọlọ́run ọba tẹ́lẹ̀ pé kó lékún ní bẹ̀rù ọlọ́run ọba a ó sì máa sọ fẹ́ni tí kò tí bẹ̀rù ọlọ́run ọba tẹ́lẹ̀ kó náà wá sí agbo àwọn olùbẹ̀rù ọlọ́run ọba ẹ jẹ́ ká lékún ní bẹ̀rù ọlọ́run ọba torí pé ọ̀nà àbáyọ wa láyé àti lálùkìyàmà ibẹ̀ tún ìgbésí ayé wa tó padà ká yí àwọn oríṣiríṣi ìròrí àbí àdíọ́kàn tí ó tako sẹ̀ríà Islam tọ́pọ̀lọpọ̀ wá ń rù káàkiri yìí káyí padà kí a lè bá lè padà sí bí àdíọ́kà tòótọ́ èyí tí al mú wá èyí tí anábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sì àlàyé ẹ̀ wa ẹ jẹ́ ká la máa pè nínú àwọn àdíọ́kà tó jẹ́ sí wípé ó lè kó bá ènìyàn níwájú ọlọ́run ọba tó sì tako sẹ̀ríà Islam òun náà ni kéèyàn máa lérò wípé èròǹgbà tó ń bá ti gbà òun náà ni yóò máa ṣẹ ní gbogbo ìgbà kí ni ọmọ lérò yìí pé ìfẹ́ mi ni ọmọ ṣe ní gbogbogbà ìgbà ma máa pé plan mi gbọ́dọ̀ máa jọ ní gbogbogbà ni ẹlọ́ ọma pé èrò báyìí yi tako sere ọlọ́run ọba ó al ó sì tako súnà annabiwa Muhammad sallallahu alayhi wa sallam pé gbogbo èrò wa gbogbo pílánì wa abẹ́ pílánì ọlọ́run ọba lọ́wà gbogbo èrò wa abẹ́ èrò ọlọ́run ọba lọ́wà gbogbo ìfẹ́ wa abẹ́ ìfẹ́ ọlọ́run ọba ni ó wà tí ìfẹ́ wa bá ṣe déédéé tí ìfẹ́ ọlọ́run ọba àárín tá a fẹ́ ṣe ṣe tí kò bá ṣe déédéé ìfẹ́ ọlọ́run ọba àlérí ṣe o tí èròǹgbà wa bá jọ ti èròǹgbà ti ọlọ́run ọba yóò máa júṣe fún wa tí kò bá wá ṣe déédéé ìtọ́lọ́run ọba fẹ́ kálọ̀ mọ̀ pé àlérí ṣe eléyìí òun náà ni alùkùránì kí fún aláìmọye áyà ọlọ́run ọba sọ pé wà máa tẹ́ṣà òun ẹ̀yin ẹ̀dá mi tí mo dá yìí kò sí nǹkan kan tẹ́ lè fẹ́ àyà tó kọjá sí pé tẹ́ẹ̀dẹ̀ rí nǹkan yẹn fẹ́ tẹ́ẹ̀rí nǹkan yẹn ṣe àfikó sí déédé tí ọlọ́run ọba illa an yasha Allahu rabbul ìfẹ́ ọlọ́wọ́n ọba ìfẹ́ ọlọ́wọ́n ọba ní ń tẹ lórí wa kìí sí ìfẹ́ wa ní ń tẹ lórí ara wa tó bá jẹ́ sí pé ìfẹ́ wa ní ń tẹ lórí ara wa ni mo mọ̀ pé gbogbo ẹni tó jókòó tí ń gbọ́ mi àbí tó tún máa gbọ́ wa padà mo mọ̀ yí pé ìgbésí ayé rẹ yóò ti dáa jù báyìí lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ wa tá bá wá léèrè kìí sí tó wù wá là ń ṣe o kìí sí tó wù wá là ń wọ̀ bó o ti ń wo mi ìta bá ní kí lọ fẹ́ gbé wá sí júmọ́ lónìí ṣẹ̀ṣẹ̀ lọ fẹ́ fi rìn wá ní àbọ̀ fẹ́ gun káà wá ó mi lójú pé ó pé káà ló wọ̀gùn náà kí ló wá dé tó fi rí káàgùn wá ìfẹ́ rẹ ò tí ìjọ sí ìfẹ́ ọlọ́run ọba nìyẹn wọ́n mọ̀ pẹ́lú mi ti ń gbọ́ mi báyìí ilé àyágbé ló ń gbé ẹ̀yìn sí ilé àyágbé lọ́wọ́ ọgbé ni kì í bẹ́ẹ̀ ò tí ìjọ ti ọlọ́run ọba ni ló fi jẹ́ sí pé a gbọ́dọ̀ yí kíní yìí padà nínú òròrí wa ká lè bá a tẹ break níbi eré sísá sàkúakátá tàǹsá nínú ìgbésí ayé wa naam ẹ lọ́mọ yí pé ìfẹ́ ọlọ́run ọba ní sẹ́ lórí wa lọ́jọ́ kó sí pé a máa ṣàìsàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ni òsì ó sì máa tawá lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ni a máa kú lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn kan máa kú àwọn kan máa yè a máa rí ayọ̀ a sì máa rí ìdùnnú ìfẹ́ ọlọ́run bá ní tẹ lórí wa nìyí mo wá ń pe gbogbo àwa mùsùlùmí ká lọ mú àyà yìí ká lò nínú ìgbésí ayé wa ká lọ implement ìtumọ̀ àyà yìí nínú ìgbésí ayé wa ká bá a sinmi ká lọ mọ̀ yí pé ká bá a sinmi ká lè bá a mọ̀ ìwọ̀n ara wa níwájú àṣẹ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala tí a bá lo ìtumọ̀ àyà yìí ìfẹ́ ọgbàlé ọgbòkó láàrin wa kódà tá a bá lo ìtumọ̀ àyà yìí ẹ̀gàn kéèta kò ní sí láàrin ara wa mọ́ torí pé ń tá a lé tí ọ̀tẹ̀ wa lọ́wọ́ tọ́tẹ̀ ọmọnìkejì wa lọ́wọ́ àní bínú ẹ̀ a mà pé ìfẹ́ ọlọ́run ọba lọ́sẹ̀ fún ni kò tí ì sẹ́ fún mi ni tí ọba dẹ̀ sẹ́ fún mi lónìí ó lè sẹ́ fún mi lọ́la padà bákan náà tá a bá lo ìtumọ̀ àyà yìí a ó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn tí àwa mùsùlùmí ti jùnù a máa ṣe ní gbogbo ìgbà tàbá fẹ́ kan a máa fi insha Allah ò síbẹ̀ náà mo fẹ́ sí kan lọ́la insha Allah ó di lọ́la o Allah mo fẹ́ sí nǹkan láyé o Allah insha Allah yìí yọ gba ẹnu wa ní gbogbo ìgbà fún gbogbo nǹkan tàbá fẹ́ ṣe láwùfin máa yí pé sì wa ń ṣe gbogbo nǹkan tàǹsí a ò ní mímọ̀ a ò lágbára a ò léṣe ọlọ́run ọba náà ni olùṣe subhanahu wa ta'ala naam ìtumọ̀ ayà yìí yóò jẹ́ ká máa béèrè wípé ẹ̀yin alágbára ayé ẹ̀yin dà ẹ̀yin tẹ́ mọ̀ nípa ogun ayé ẹ̀yin dà ẹ̀rí ogun tẹ́ fi wá ìsàn tí ń pa gbogbo ará ilé àtàrà oko yìí tí ń pa wọ́n nípa kúpa yìí ó fi yíwa wípé ìfẹ́ ọlọ́run ọba ní sí ní ń lórí wa eléyìí fi yíwa wípé tó bá jẹ́ sí pé ìfẹ́ wa la bá ń ṣe nì gbogbo ẹni tí ń pè òun lágbára gbogbo àwọn tí wọ́n ń sọ pé àwọn ní mímọ̀ kò sí nǹkan táwọn ọmọ tán àṣírí yín tú báyìí ààyà ìtumọ̀ sí pé ìfẹ́ ọlọ́run ọba ní ń ṣe lórí wa torí pé ó dá wa lójú pé gbogbo alágbára ayé ọ̀fẹ́ káyé orí báyìí gbogbo àwọn tó lówó láyé ọ̀fẹ́ káyé orí báyìí láwà sọ̀rọ̀ àwọn ẹ̀mẹ̀kúnnù torí pé tí wọ́n bá ní ta lọ́sọ́fà jù ta lọ́sọ̀tì jù nínú àdánwò tí ń ṣẹlẹ̀ láyé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àwọn tó lówó ni o àwọn tó lágbára ni o àwọn tó nípò ni o ìwọ mẹ̀kúnnù tó wà nílé rẹ yìí tó ń wọra pé mi ò róúnjẹ tó wù mí jẹ yìí mi ò ráyè lọ́bi tó wù mí bó ti tẹ́mi lọ́rùn yìí ọmọ pé bí tó wù ayé lọ́wà nàìjíríà lọ́wà ń tiẹ̀ àwọn ọ̀ráyè lọ sí òkèèrè tí wọ́n gbà pé bẹ̀rẹ̀ àdìjẹ́ náà tàwọn láyé wọn ọ̀ráyè débẹ̀ láti bí oṣù mẹ́rin sẹ́yìn ó yẹ kọ́ ọmọ pé àdánwò ni fún wa eléyìí sì fi yé wa yí ìfẹ́ ọlọ́run ọba òun náà ní ní orí wa nàám abẹ́ ọlọ́run ọba ọba aláàánú jùlọ ọba tó lágbára jùlọ gbogbo nǹkan tí ó mú ìfọ̀kànbalẹ̀ bá wa lórí ayé nínú ayé yìí àti nínú ẹ̀sìn wa yìí kọ́ bá wa pèsè ẹ̀ fún wa ètò ti fún wa kọ́ mọ́ gbà lọ́wọ́ wa. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين أيها المسلمون اذكروا الله كثيرا واحمدوه فإنه عجبا لأمر المؤمن كما جاء في حديث صهيب رضي الله تعالى عنه في صحيح الإمام مسلم نعم أي مسلمين ẹ jẹ́ ká máa dúpẹ́ fọ́lọ́wọ́ ọba ní gbogbo ìgbà torí pé yìí tá a wà nínú èyí tí ń bá wa fara fínra gbogbo ayé ní ń bá fara fínra yìí ẹlòmíì ti ju ọpẹ́ ó ti ju ẹ̀yìn ọlọ́wọ́n ọba ó ti jù sẹ́gbẹ́ kan òun wòye pé ọlọ́wọ́n ọba ò ṣe dáadáa fún wa kò sóore fáwọn lọ́mọ yìí pé mọ́mí ní òdodo gbọ́dọ̀ máa dúpẹ́ fọ́lọ́run ọba ní gbogbo ìgbà ní yálà orí tó tẹ́ ọlọ́run ní o máa dúpẹ́ ni o tó bá dẹ̀rí tí ọ̀tẹ́ ọlọ́run wà ní sùúrù lẹ́yìn sùúrù yìí ọpẹ́ ló fi tẹ̀lé lẹ́yìn ẹlọ́mọ bí àkókò tá a wà yìí tá a bá ronú nínú àwọn nǹkan tá lè fà fún wa nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí òun náà ni wípé àkókò tá a wà yìí tá a mà sí wàhálà coronavirus ẹlọ́mọ̀ pé ó yẹ kí wọ́n dúpẹ́ torí gbé ó ti pa àìmọye ènìyàn ní nàìjíríà tó wà yìí lásán wọ́n náà mọye thousands èèyàn tó ti bá lọ kọ̀ wá pa wọ́n tiẹ̀ ọlọ́run lọ́mọ iye àwọn tí ọ̀pá ṣùgbọ́n wọ́n ti lùgbàdì àìsàn yìí ọlọ́run ọba ò ni tó bá bá o ní ìsìn èyí tó ń pè ládàáwò ni kò ní jádàáwò fún ọmọ wọn lẹni tí ò lálàáfíà aláàárẹ̀ àdúrà ẹ̀kù kan gẹ́gẹ́ báwọn yorùbá ti máa

gbogbo wa nígbà tí lockdown bẹ̀rẹ̀ ẹ̀rù ń bà wá wípé báwo la ṣe jẹ báwo la ṣe mu ebi wọ náà nù ní láti gba ní ebójú ẹ tún dá sí náà ni ṣé iṣẹ́ tó wá ń ṣe ní bọ́ ẹni ṣé àrísìkí rẹ ọ̀dọ́ ẹni tó ti ń gbowó oṣù lọ́wọ́ ni kìí ṣe bẹ́ẹ̀ àrísìkí rẹ ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ o lọ́wọ́ máa fẹ́ kó dúpẹ́ ebi ọ̀pá ọkú ògbẹ́ omu àlàáfíà sì ń bẹ ní ara rẹ̀ nínú òun náà ni wípé lásìkò coronavirus wọn ò tilẹ̀kùn ìjọsìn máa wà nínú sẹ̀ríà Islam wọn ò tilẹ̀kùn bí ká máa sẹ̀lá wọn bá fún wa o kódà afẹ́ ilé sọ wípé lásìkò nì ní ìbáadà rẹ̀ pọ̀ sí tọba ronú wò dáadáa èmi wo tèmi mo ti wo tàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi mo rí pé àkókò ìgbà tí coronavirus bẹ̀rẹ̀ tí lockdown bẹ̀rẹ̀ tí wọ́n ní amáde masalasi ká má kójọ mọ́ ìgbà yẹn àwọn ìjọsìn tá ń ṣe fọ́lọ́wọ́n ọba ó tún pọ̀ sí i ìtọ́jú ẹbí wa ìtọ́jú ọmọ wa ó lọ sókè sí àkíyèsí lórí àwọn ọmọ wa lórí àwọn aya wa ó sí gbogbo àwọn nǹkan yìí ó ká tún fi dúpẹ́ fún ọlọ́run ọba ní ìtọ́wá jẹ́ olórí ibẹ̀ jù òun ni tó yẹ ká máa dúpẹ́ fún irú ìran àìsàn tọ́lọ́run ọba mú wá yìí tó jẹ́ sí wípé má jáde ni kìí ti má wọlé ó yẹ ká dúpẹ́ fọ́lọ́run ọba lórí bá gbé wá tó bá pé má wọlé ni mo lákùgbà sórí títì láà máa sun nígbà tá a kọ́lé tó dára kalẹ̀ tá a ní yàrá tó rẹwà tá a tẹ́bẹ̀ tó wà òkè tí àìsàn wá ní mọ́ wọlé kí la ṣe ọlọ́run ọba ò báyìí fún wa ni ó ti máa jáde sínú wẹ́dà ọlọ́run ọba ò wá gbé àìsàn sínú atẹ́gùn gan fúnra rẹ̀ tó bá jẹ́ sí pé inú atẹ́gùn gangan láìsàn yìí wà ní tí ń fẹ́ káàkiri múlákògbà kí la fẹ́ mí sí múmá kí la fẹ́ mí sí dámá eléyìí ó yẹ ká máa dúpẹ́ ọba eléyìí la fi rán létí pé bó ti wulẹ̀ kó rí tí mùsùlùmí bá nílà ákàyè dáadáa tó ronú jinlẹ̀ sí ẹni àdánwò tó bá wá bá ọ èyí tí ó pè yín ẹnu ẹ àbọ́kàn rẹ òun náà ní kó sọ pé alhamdulillahi rabbil alamin abẹ́lẹ́ ọba ọba tí ń gba àdúrà ó